òkìkí tí mo ní ìyí òìtó Èdùmàrè bá ń wá mi sí edumare. Eh. òkìkí tí mo ní ìyí òìtó Èdùmàrè àdìsá mẹ́tẹ̀sọ́lá ìgbòho ṣà bá ń wá mi sí edumare. òpá bọ́lá igé òpá bọ́lá igé eh. ó gbowó lọ́wọ́ Tinubu ó gbowó lọ́wọ́ Tinubu ẹ eh, ó gba four fifty thousand ó gba four fifty million. Hey òkìkí tí mo ní iye ìtò májàsálà edumare. bá wa mí sí Èdùmàrè májàsálà Ìgbòho Òòṣà àdìsá ọmọ aládìkún you go cut soup for me Ọlọ́run ogun alájẹ ń gbẹ máa gọṣẹ fẹmi o ó dàbí pé bàbá yín kó tó di pé wọ́n jáde láyé pẹ̀lú màmá yín wọ́n ti ṣe iṣẹ́ kan fún yín tó ní agbára iṣẹ́ yẹn ni pé àdìsá gbogbo tó bá ti péré ẹ̀ láburú ipa tá à ń pè ó ṣe ara ló fi ń san ara ló máa fi san àbí ẹ máa cut some fèmí kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú ayé ọ̀rọ̀ ti láti kọ́ ti bẹ́yìn yọ <laughs> voice note ààrẹ ọ̀nà kákàǹfò àtọ́lọ́yè Sunday Ìgbòho àwọn ọmọ Yorùbá kan ní àgbọ̀n kankan àgbọ̀n kankan àrí kankan wọ́n ti gé etí àwọn èèyàn lọ àìkọ́ tó ti dá sí nìbàdàn nìbàdàn o ni wọ́n bí wá sí o Ọ̀yọ́ ikọ̀tù wọ́n ti dá sí o Sunday Igboho òkìkí tí o ní ìyí o àlá àwọn Yorùbá mi níṣẹ̀yìn orí yín ń gbóná lọ́wọ́ yìí àwọn nǹkan tí kóòtù kà kalẹ̀ kí àgbẹ̀nù kàkàǹfò lọ ṣe ṣáà rẹ̀ máa ṣe ṣá ẹja wo náà gbà mí ètò. ọ̀rọ̀ bẹ́yìn yọ ọ̀rọ̀ di ihun ọ̀rọ̀ máa ti ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ọ̀rọ̀ ti di ihun olókùnrin ta ni kó ṣe tó lẹ́ẹ̀kan tọ́lọ́wọ́ làbúrò tún ṣe ètò tòótọ́ ẹ̀mẹ́ta ló ṣètò ara mi o ẹ pa òbóró mọ́ o bó ṣe lágbára tó ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan jàǹkàn jàǹkàn èèkàn èèkàn pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ Abíọ́dún Ìgè Adams ó ti bẹ́yìn yọ high court ti dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ti wá fún ààrẹ ọ̀nà kakanfò ní gbèdéke ọjọ́ <laughs> ààrẹ ọ̀nà kakanfò Baba. please do the needful tó àwọn Yorùbá tẹ̀ ń wò yìí àwọn yẹn àṣàkẹ́ ni wọ́n o wọ́n ti gé etí wọn lọ lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n ti gé etí àwọn ọmọ Yorùbá lọ wọn ò fẹ́ gbọ́ anything tẹ́ bá ń gbọ́ àgbọn kankan àgbọn kankan àrí nkankan àwọn ìyẹn ò gbọ́ kankan wọn ò rí anything àwọn èèyàn mọ Phillips olóyè Sunday Ìgbòho bó ṣe dìde fún wa nílẹ̀ Yorùbá tí ó jẹ́ kí wọ́n ti pa wá tán wọ́n wá ní orúkọ Májàsọ́lá Àdìsá tí ò bàjẹ́ lánàá tó ń fún ààrẹ protect orúkọ ẹ̀ kó má bàa bàjẹ́ àwọn Yorùbá kan ti dúró báyìí wọ́n ní Sunday Ìgbòho gan bá bẹ́ àwọn abẹ́sẹ́gbẹ́ kan wọn láwọn ò ní gbà kórúkọ àdìsá bàjẹ́ ní èní wọn láwọn á protect ẹ̀ against ìbàjẹ́ ọjọ́ ọ̀la tí àwọn ọmọ olóyè Sunday Igboho Òòṣà tí wọn ò ní máa sọ̀rọ̀ káwọn èèyàn ní kó gbẹnu sàn pé àpàyàn ni bàbá wọn lórí ọ̀rọ̀ voice message àbí voice note àbí voice call yìí ilé ẹjọ́ gíga ní Ọ̀yọ́ state wọ́n ti tẹ̀sẹ̀ bọ̀ wọ́n ní wọ́n fún ààrẹ ọ̀nà kakanfò ní gbèdéke thirty days kán lọ ṣe àwọn nǹkan wọ̀nyí wọ́n ní kí wọ́n lọ sínú newspaper márùn national newspaper márùn tó bá jẹ́ jàǹkàn jàǹkàn èèkàn èèkàn àwọn correct newspaper tó lẹ́nu ń bẹ not counterfeit newspaper o not jẹ̀kúrẹ́dí newspaper like Yorùbáwuyì o wọ́n láwọn company àwọn ọ̀dà ọkọ̀ ọbẹ̀ tó láwọn èèkàn national newspaper tó bá lẹ́sẹ̀ tó lẹ́nu bẹ̀ tó lẹ́nu bíi pọ̀pọ̀pọ̀pọ̀ wọ́n ní kán lọ síbẹ̀ kí ààrẹ lọ sọ fún wọn pé kán publish ẹ̀ bóyá wọ́n máa sọ pé ẹnu gbá wọn ni o bóyá wọ́n máa sọ wípé àwọn ò mọ tó ṣẹlẹ̀ ni o bóyá wọ́n máa sọ pé mistake ni o wọ́n ṣáà ní kí wọ́n kán lọ publish ẹ̀ kí wọ́n fi tún orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàṣe ṣé ẹ̀yin rò bóyá bí kóòtù ṣe dá sí ṣé ààrẹ ọ̀nà kakanfò máa ṣe àwa ti ń pariwo látijọ́ yìí wọn ò ṣe ṣùgbọ́n ẹ̀yọ̀kan ẹ̀ṣẹ̀ gbọ́ nínú àìmọye tí wọ́n tò kalẹ̀ o bàtà wa ń sọ àfún wọn kọ̀ǹdíṣọ̀nù o ṣùgbọ́n akálòlò lèmi ní dáúdà àbí kí lórúkọ ẹ̀ ó lákálòlò ní mí ọ̀rọ̀ yìí kì í ṣe ẹ̀yọ̀kan máa ka ẹ má gbá ogbó ẹ̀ ó ti wá tabó lórí sòtì tàbẹ́lẹ́mù o ó ti wá tabá àwọn kan èrò máa pọ̀ ní kóòtù ọlọ́pàá máa kó anybody. <laughs> ọlọ́pàá ó máa kó anybody wọ́n ní ààrẹ Gani Adams lẹ́yìn yẹn kí àwọn fúnra wọn tún wá bọ́ta publicly kí wọ́n retract ọ̀rọ̀ wọn wípé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ wípé kò rí bẹ́ẹ̀ wọ́n náà gbọ́dọ̀ bọ́ síta publicly kí wọ́n sọ Show the number two item number two item number three ọ̀rọ̀ pọ̀ condition yẹn bóyá ga ni ṣé ò bá rẹ̀ máa ṣe ṣé ààrẹ máa ààrẹ máa ọ máa lọ sí newspaper ẹ believe it. number two condition number two ẹ believe pé are máa bọ́ta máa retract ẹ̀ páwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ do ẹ̀hún dáúdà ti sọ wípé a bẹ́ẹ̀ ò ṣe ààrẹ ọ̀nà kankan fún àbí I don't know ó sọ wípé ààrẹ ò ní sọ̀rọ̀ kan láwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ ààrẹ ní débẹ̀ o hmm. abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní ìdè ààrẹ ẹ má gbọ́n tẹ́nìyẹn sọ o tí ò bá rí bẹ́ẹ̀ ẹ bọ́ tàkẹ́ retract ẹ̀ àyàfi tó bá wá rí bẹ́ẹ̀ o tó wẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí tọ̀ á pàdé ń kóòtù ìpàdé di kóòtù ìpàdé di kóòtù bẹ́yìn ilẹ̀ sòótọ́ ni báwa la sòótọ́ ni ìpàdé di kóòtù nọ́mbà tírì wọ́n ní ààrẹ ọ̀nà kakanfò Gani Adams Abiodun Ige àwọn gẹ́dẹ̀ máa ń burú wọ́n ní wọ́n máa san five hundred million naira owó rèé <laughs> five hundred million naira fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá tó pẹ́ ti ṣe lásìkò ni bí ẹ kò bá máa lè tó báyìí five hundred million naira ah àmọ́ o ẹ má yẹ kí n bẹ bílíọ̀nìyàn ni ààrẹ wa lẹ̀ yorùbá o ẹ ti ń bínú pé mo pè <laughs> ààrẹ ọ̀nà kákàǹfò five hundred million naira nọ́nà máa san lẹ́yìn yẹn wọ́n ní àṣà ifá orí lẹ́yìn olórí wọ́n lóore yẹn òde kóòtù o èmi ò tiẹ̀ mú dákéèyàn kàwé èyí ni mo ẹ̀ṣẹ̀ ń gbọ́ pé àìfá rí lẹ́yìn olórí òwe tí òde kóòtù ni wọ́n ní ẹjọ́ á máa lọ ní pẹrẹwu wọn tún wá pè yín youtuber o àbẹ àwa youtuber youtube ẹ̀yin tẹ́ ẹ ń ṣe youtube yẹn múnà make heaven make her see Ọlọ́run nìkan ló le jẹ́ kẹ́ rẹ́rùn wọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀ lórí youtube èmi ò sí lára yìí o <laughs> wọ́n ní ààrẹ bàbá gbogbo wa sọ̀rọ̀ wípé àwọn fídíò yẹn ká gbé wálẹ̀ èèyàn mẹ́rin ok èmi á gbé wálẹ̀ nù. No ẹgbẹ́ mi láìka mo láìka ìran mi èmi á gbé wálẹ̀ bẹ́ẹ̀ sáwọn ọmọ Ìgbò máa gbé wálẹ̀ sáwọn kò ní máa dìmáàdì owó lọ́wọ́ ààrẹ kó tó gbé wálẹ̀ ókè àwọn pépà tó ti publish ẹ̀ sí nígbà yẹn àwọn tí wọ́n ti ra newspaper yẹn sọ máa fàyà àbọ̀ máa dáná sun ìmí kínkínní létí àwo gbẹ̀gìrì a ní ká fojú fò ká máa jẹun lọ tójú bá fò ṣọ́kàn máa fò ni àwọn ilé ẹjọ́ ní gbogbo ọ̀rọ̀ rádaràda wọn dókítà fọ́ìsì mi ni wọn ṣe gbá ni wọn ṣàwo ni àwọn ilé ẹjọ́ ní kò kan àwọn o wọn ní dey play Láàrẹ Ọ̀nà Kakanfò wà ẹ mọ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ Mr. Nuhu Banjo Amẹ́ríkà làwọn wà <laughs> wọ́n náà máa go to the extent pé wọ́n á pe àwọn service providers network tí Mr. Nuhu Banjo ń lò ní Amẹ́ríkà ẹ̀dẹ̀ pé àwọn yẹn ò ní ah, àwọn èèyàn á gbé wọn á gbé jáde bóyá jẹ́ ni ọlọ́run bóyá wọn dọ́kítọ̀ ẹ̀ bóyá wọn ò dọ́kítọ̀ ẹ̀ wọn ló wọn á pe service provider àmọ́ yorùbá wọn ti yarí tán yorùbá ọlọ́run oníjà ìṣẹ̀yìn ẹ̀rù yín bà mí àṣẹ yorùbá àná ti yàtọ̀ sí yorùbá ènì àmọ́ yorùbá ti yarí wọn ti fárígá ọlọ́run ò gbọ́ nǹkan kan mọ́ wọn ní kóòtù ni wọn làwọn gbọ́dọ̀ protect orúkọ lóye Sunday Igboho ni wọ́n ní service provider Mr. Nuru Banjo wọ́n ló máa provide ohun yẹn fáwọn ààrẹ kóòtù ní kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ kán gbé wálẹ̀ àwọn tá a bá lè gbé wálẹ̀ á gbé wálẹ̀ hmm. ọlọ́run bá wa gbé wálẹ̀ lẹ́kàn àwọn ọkàn àwọn ọmọ Yorùbá tí wọ́n yarí torí Sunday Igboho ọkàn tí wọ́n báyìí ọkàn lóye Sunday Igboho bí ẹ̀kọ́ ni ọkàn tiẹ̀ ò le ṣùgbọ́n àwọn Yorùbá tó ń yarí ọlọ́run bá wa kó sí wọn nínú àrètè bá ti bọ́ ẹ jẹ́ àkà fún yín mi lè gbé gbogbo ẹ̀ sórí hmm. ó ní general form of with of summons in the High Court of Oyo State in the Ibadan Judiciary Division holding at Ibadan between chiefs Sunday Adeyemo Igboho the claimant and the Iba mi kọ́ mo fi ibà sí o kóòtù ló fi sí o ẹ má bú mi ní comment <laughs> section èyí fáǹsì mi ọ̀rọ̀ yìí ti mi ẹ ti ń dẹ́rù bà mí àbí kò sí between Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà the claimant and then ibà Abíọ́dún Ìgè Gani Adams ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land nǹkan tí wọ́n kọ síbẹ̀ ni mo kà o èmi inú mi mo yà wà lẹ́yìn keyboard ẹ̀ lè rí mi fà nu fóònù that's the defendant. to Iba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land wọ́n tún sọ lẹ́ẹ̀kejì wọ́n fẹ́ address ilé wọn sí which I am not here to read I don't want to read that for you because ẹ má lọ gba ẹ má lọ gba Ìbà lọ́wọ́ ìyàwó wọn Ìbà ti marry <laughs> ẹ fẹ́ fẹ́ Ìbà ẹ má gbé yẹn wá o you are hereby commanded commanded ni wọ́n lò you are hereby commanded ah lọ́wọ́n bá that within thirty days thirty days ọgbọ̀n ọjọ́ after the service of this with on you inclusive of the day of such service you do cause an appearance to be entered for you in an action at the street of Chief Sunday Adeyemo Igboho Osha. And take notice that in the fault of so doing, the claim might may, may proceed therein and judgment may be given in your absence. Dated day third, dated this third day of April 2024, wípé tí bàbá ò bá Baba ta wọ́n ní wọ́n lè ṣe ìgbẹ́jọ́ ní ẹ̀yìn wọn o olóyè Sunday Igboho will proceed wọ́n wọ́n wọ́n proceed proceed on the i don't know proceed kí ni proceed ní Yorùbá wọ́n máa tẹ̀síwájú right then wọ́n lè ṣe ìgbẹ́jọ́ tí ààrẹ bá ṣọ́ appearance àbí tí wọ́n bá ṣe tí wọ́n ní kí wọ́n ṣe àìfárí ẹ bá tún pa òwe àìfárí lẹ́yìn olórí tí má gbá yín mú if anybody pa òwe àìfárí lẹ́yìn olórí tí má mú yín dání Okay, let's go ahead. Memorandum to be subscribed on the with NB. Eh, okay. Okay. Endorsement to be made on the week before issue thereof. Me fẹ́ mi fẹ́ take any time ni. Declaration number one. Kiche í ṣe declaration dúpẹ́ declaration confirmation sanglamation. <laughs> Eja jẹ́ máa fẹ̀rí sí mélòó la fẹ́ lò láyé tá a máa wẹ̀ ilé ayé yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ilé ayé yìí pẹ̀lẹ́ o àbílẹ̀ ayé yìí fẹ́lẹ́ ni fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. Declaration that the content of an audio clip between the defendant that's Ààrẹ Gani Adams and a third party named Nuru Banjo ìyẹn tí wọ́n ń gbé ní Amẹ́ríkà tí wọ́n jọ sọ̀rọ̀ lórí fóònù that took place sometime in November 2021 and further published on all new media platforms, including YouTube, is slanderous, libelous, and uh, eh, defamatory. Ah, òyìnbó yìí pọ̀ torí Ọlọ́run. Ẹ wá ẹ̀kẹ́ yín èèyàn yọ jàre yín lọ́ọ̀yà ẹ máa kọ òyìnbó díẹ̀díẹ̀. Ẹ rántí pàwà kan ò school. skul. Declaration number two. That is, it is unlawful inappropriate and uh, inexclusive for the for the reputation of the claimant in an audio hmm. declaration number two that it is unlawful inappropriate and uh, inexcusable for the defendant to defame to defame disparage and put to this repute ah òyìnbó yìí pọ̀ o the character and the reputation of the claimant in an audio clip published on all new media platforms including youtube ẹ wá lọ́ọ̀yà kí ló tẹ̀ ń pariwo youtube youtube youtube ṣáwọn youtube àwọn òní jẹun ni ah orúkọ sunday gbowó kan tó jáwó ni àdìsábaládìkún tó bá ṣe everybody ló máa gbé àwọn newspaper wọn ní Sunday Igboho ṣe tó bá rẹ́rìn gbogbo newspaper ló máa gbé ẹ fẹ́ YouTube ní kílódé tẹ wá fẹ́ dì wá ẹ má sọ àwa mú o ẹ má ẹ̀ka kanra àmọ́ yàrá kan gas everybody o okay in a publication that took place between the defendant and a third party Mr. Nuhu Banjo sometimes in November 2021 or thereabout wọ́n ní kíní tẹ́ ṣe yẹn wọ́n ní it's not allowed ààrẹ ọ̀nà kakanfò gbogbo ẹ wọ́n dókítà ohun mi ní wọ́n ní kò kan ayé o hmm. wọ́n ní kò kan ayé o wọ́n láwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ẹ ṣáà ṣe ohun tá a sọ ni. number three an order of this honourable court directing the defendant wọ́n láwọn direct ààrẹ ọ̀nà kakanfò to publicly ó ti clear ṣó clear to publicly retract the slanderous, libelous, and the defamatory comment, content contained in the publication of Nurubanjo. Contained in the publication to Nurubanjo, which was further published on all new media platforms, including YouTube, where the claimant was defamed. Margin and the this paraded by the defendant in the conversation published to published in November 2021 by the defendant ṣẹgbà rẹ wọ́n ní kẹ́ publicly kẹ́ lọ retract àwọn ọ̀rọ̀ yẹn slanderous words tẹ́ ẹ sọ wọ́n láwọn ọ̀rọ̀ yẹn pọ̀ jù lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àmọ́ tẹ́ bá dẹ̀ lẹ́fídẹ́ǹsì ẹ̀ lè má retract ẹ̀ o ó pa ó pa ó pa kí lórúkọ ẹ̀ ẹni tẹ́sán pọ̀ tẹ́bá lẹ́fídẹ́ǹsì àìlè má retract ẹ̀ because èmi náà ní fẹ́ kẹ́ retract ẹ̀ tẹ́bá lẹ́fídẹ́ǹsì ṣùgbọ́n tẹ́bá lẹ́fídẹ́ǹsì ẹ jẹ́ retract ẹ̀ lásìkò. an order that's number four roman figure ni wọ́n fi kọ́ ah, èmi náà kàwé díẹ̀ o an order of this honourable court directing the defendant to engage all media platforms including YouTube to take down the slanderous, libelous, and the defamatory content against the claimant as said by the defendant to a third party, Mr. Nuru, from their various new platforms have all wọn Are wọn bá gbọ àsọ̀rọ̀ ó yẹ kọńtàtì ó yẹ pè mí lórí aago ààrẹ pè mí sórí ààrẹ wọn ní kẹ́ bá gbọ́ including YouTube Facebook TikTok Twitter àwọn wo ló tún kù <laughs> àwọn platforms wo ló tún kù wọn ní káàrẹ bá gbogbo wa sọ pátá ká bá wọn gbé wálẹ̀ èmi á gbé wálẹ̀ náà lọ́hùn tẹ́ bá ti bọ́lá tẹ́ ti retract ẹ̀ kí ló dé kí là ń jẹ tí ò ń tà àbọ̀ lọ́ọ̀lọ́ àwọn kan aláì Sunday Igboho wọ́n máa fi kí nìyẹn jẹun burúkú burúkú ni tó máa fẹ́ lójú ẹ tó ti ṣẹlẹ̀ o Sunday Igboho tó bá só lásán àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ gbé máìkì sí díẹ̀ báyìí <laughs> Sunday Igboho ti sọ o tó máa gbé sórí mídíà wọn hmm, agúnmòwò ni àdìsá wọn aládìkún agúnmòwò ó ta lẹ́nu ọgbọ́n ṣé ó ta lẹ́nu ó ta lẹ́nu ẹ wo ẹ jẹ́ àmọ́ rẹ́rìn ẹ sípò tá a máa lò láyé tá a máa bá wẹ̀ wúrin ẹ jẹ́ máa rẹ́rìn díẹ̀ díẹ̀ o if you don't want to laugh don't come on my platform o kò sí bànújẹ́ mi bíi ẹ̀yin fáǹsì mi àníkàn bànújẹ́ ẹni tó bá fẹ́ rẹ́rìn check the next page my page is for happiness in any condition we have to give glory to Almighty Eledumare so number five an order of this honorable court directing the defendant to tender unreserved apology to the claimant in five national newspaper in Nigeria offer defamatory content against the claimant by the defendant which has been published on new media platforms including YouTube YouTube àtẹ̀wá Adárànlọ́wọ́ kọ́ọ̀tì bàbá wọ́n ní kẹ́ ẹ lọ sí five newspaper in Nigeria five national newspaper àwọn conk newspaper wọ́n ní kẹ́ ẹ lọ síbẹ̀ kẹ́ tender apology publicly publicly newspaper tó bá ti wọ ní newspaper náà ti wà publicly ni ọjà ní print ẹ̀ tán kán gbé sínú yàrá kan máa tà <laughs> wọ́n máa gbé síta náà ni ọlọ́run ó dẹ̀ wá ó dẹ̀ wá ń dùn mí ó ń dùn mí alẹ́nu Kakanfò mú ní kẹ́ ẹ bọ́ tàǹgbà yẹn kẹ́ ẹ retract ẹ̀ àwọn ọmọ yín pè mí ní kí náà pè mí ná akálòlò <laughs> alábòsí akálòlò you see ó ti ṣẹlẹ̀ nísìn abánidá kò ní bá ní dé ibẹ̀ abánidé bẹ́ẹ̀ kò ní bá ní dé abánidá ni wọ́n ò ní bá yín débẹ̀ ọlọ́run ṣùgbọ́n kò ní dùn mọ́ mi kí ẹ lọ ẹ lọ fi agbádá white white yẹn kí wọ́n lọ fi gbé ẹgbẹ́ ọmọ yẹn kẹ́ gbé pàwọ́ nu kóòtù agbádá white white yẹn kò ní tẹ́ mi lọ́rùn kẹ́ fi lọ sí iwájú adájọ́ kan kẹ́ wá káwọ́ sẹ́yìn to me ah ilẹ̀ yorùbá ẹ̀kan ń yẹpẹrẹ àṣà wa ni wẹ́ tọ́gbẹ́ bẹ́ẹ̀ yẹfẹ́ náà nìyẹn sóbì yìí tí ó àbí ọba ti ń lọ kóòtù lọ́wọ́ ta wà yìí wọ́n ti ń ti ọba mẹ́wọ̀n ẹ́ ilẹ̀ yorùbá ah ó dùn mí jẹ́ kà síwájú. number six an order of perpetual uh, ah, an order of perpetual injunction restraining the defendant his agent privilege or assign, from further scandalizing embarrassing degrading or defaming the person of the claimant. aláìyín lọ́yà ẹ̀ lọ́yẹ̀ kẹ́ pààyàn pẹ̀lú òyìnbó òyìnbó àgbákò òyìnbó pọ̀ lẹ́nu yín wọ́n ṣàdí kí bàbá ba àwọn defaming sangalaising mampalasing sengalesing ẹ̀sìnsìn owó yẹn ń sìn yẹn wọ́n ní kẹ́ lọ pẹ́yẹ sí lọ síwájú yẹn tẹ̀sìn pé ó ṣe gbá ó ṣàwo pampalasing difamasing gangalamasin wọ́n ní kẹ́ tó wá sìn padà pé kò rí bẹ́ẹ̀ <laughs> Ọlọ́run ṣàánú mi Yorùbáwùyí number seven an order again wọ́n tún fún wọn ní order mi of this honourable court for the payment of exemplary and aggravated damages ah, in the sum of five hundred million naira ah, in favour of the claimant for defamation of the person of the claimant by the defendant. Number seven item number seven the máa ń lágbára tẹ́yìn máa lọ patí lóòótọ́ nọmba seven one ní kí bàbá lọ san five hundred million naira. Èwo We mo trust ààrẹ owó wà ńlẹ̀ ọlọ́run ààrẹ owó wà ńlẹ̀ lónìí five hundred million ààrẹ máa san owó yẹn wà ńlẹ̀ ọlọ́run five hundred million péré ààrẹ máa san ṣáàrẹ máa san item number seven <laughs> item number seven is in party okay number seven cost of litigation put at the sum of ten million naira cost of litigation ten million naira ní litigation okay We kọ́ ni this right was issued by J.A. Sanusi ESQ whose address for service is Jinad A Sanusi and Co. in case ẹ bá fẹ́ contact wọn bóyá ní àfikún tàbí àbí ẹ ní àyọkúrò J Sanusi ṣe mọ̀ pé ẹ sanwó fún mi bàbá mi mo kàn fẹ́ polówó kóòtù yìí ni hmm, tó pẹ́ dìde fọ́mọ Yorùbá a máa polówó fún yín lọ́fẹ̀ẹ́ Ọlọ́run ẹ bá wa contact wọn This writ was issued by J.A. Sanusi ESQ. Kí ni meaning ESQ? Ẹ mọ̀, ẹ wá mi kọ́ comment section. Tẹ́ bá tẹ́ bá mọ̀, tí bá yẹn tó mọ̀ meaning ESQ táwọn lọ́ọ̀yà máa ń lò yẹn. Tí bá yẹn tó mọ̀, èmi àti ni. Whose address for service? Tẹ́ bá need wọn fún service or is Jinod A. Sanusi and Co. First floor, Premium House, Annex. Magazine Road, Jericho, Ibadan. Agent for Jinad A. Sanusi and Co. of above address, legal petitioner for the said claimant, who reside at Mosoriire Street. Address Ilolo Sunday Igboho nìyẹn. At Mosoriire Street, Soka off Lagos Ibadan Express Road, Ibadan, Oyo State soccer. Endorsement to, the, endorsement to be made on copy of writ or forfeit after service. Am I ìkéyìn me? Am I ìkéyìn me? Yo, èyí tó kù, a máa lọ máa pàdé ní court. Bẹ̀gbọ́n fẹ́ bèrè lọ́wọ́ yín, pé gbogbo òyìnbó tí mo ti kà yẹn. Ṣé ààrẹ Gani Adams ṣọ́ máa ṣe? Àbí mama máa máa fẹ̀ lójú lọ? Ó máa wá di operation fàájá fàágùn làwọn àbáyé operation fàágùn àwọn èèyàn sì ń fà á níbi rọ́bà operation fàájá ṣàrẹ Gani Adams sọ máa bọ́ta publicly láti take apology sọ máa ṣe èmi ń béèrè lọ́wọ́ yín ni wọ́n máa ṣe ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ I will love tó má lè ṣe ẹ lọ retract nǹkan tẹ ẹ sọ àgọ́nà kàǹfò abẹ́ ẹlẹ́rìí lọ́wọ́ ni ẹ wá bí ẹ sọ pé ẹ̀ ń fi rọ́ gbẹ tó bá ti parọ́ máa fi rọ́ máa borọ́ ni ẹni wọ́n dókítà òun yín ẹ kò rí bẹ́ẹ̀ èyí kọ́ lẹ sọ wọ́n ṣe ní kọ́tà ń jọ ìní ni ààrẹ àti kú láyé analog ayé digital la people will go extra mile láti wá evidence tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí people go extra mile wọ́n á wọ kòmí òkun nàìjíríà náà if i say nàìjíríà pé wọ́n lè wọ́n lè ṣe àbùkàkàrà dáàbà bẹ̀tọ̀ bá ti lọ́wọ́ kóòtù nígbà míì nàìjíríà náà àwọn service provider ẹ̀hún eh, nọ́mbà tẹ́ ẹ lò wọn ò ní fẹ́ ṣe é because wọn ò ní fẹ́ tánìṣì méjì wọn wọn ò ní fẹ́ kórúkọ àwọn bàjẹ́ talkless pé ní amẹ́ríkà tẹ́ ń bá sọ̀rọ̀ amẹ́ríkà nọ́mbà ló ń lò nigeria eh, american service provider tó ń bá láwọn ṣe rádaràda ìbọn <laughs> tẹ̀ tí wọ́n sì ń ṣàjẹ́ yìí ní five hundred million naira olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tàbí àwọn ọmọ Yorùbá gbòógì tí wọ́n wà ní diskini kílẹ̀ ògbọ́n máa ṣe fáwọn àwọn service provider tó bá ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà we are talking about dollars àṣà wọn lọ́sùn tí wọ́n bẹ́ẹ̀ máa gùn ni company wọn á jẹ gbèsè concobility original gbèsè ni company yẹn máa jẹ ok Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá wá gbé kínní ìjáde tó jẹ́ wípé wọn ò dọ́kítọ̀ ẹ̀ tamẹ́ríkà release everything àti ìta àgbọ̀ dáadáa tó bá ń ṣe clean and clear tẹ́fìbọ̀dì wá gbọ́ wípé wọn ò dọ́kítọ̀ ẹ̀ ààrẹ irọ́ di mélòó I am not saying you are lying now tó bá ṣe wípé wọ́n padà release àwa wípé wọn ò dọ́kítọ̀ ẹ̀ ààrẹ ọ̀nà kakanfò irọ́ wá di mélòó Hmm. Ah. now àwọn ọmọ yín tán bọ́ta wọ́n ní ààrẹ ò ní sọ̀rọ̀ kó láwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ ààrẹ ṣé yẹn lè fẹ́ tẹ̀lé tó gbọ́n sọ pé ààrẹ ò ní sọ̀rọ̀ kó sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ yẹn lè fẹ́ tẹ̀lé ẹ má ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run ààrẹ má ṣe bẹ́ẹ̀ ẹ sòtọ́ wọ́n ní say the truth and let devil be ashamed not just let devil well devil náà ni gbogbo ẹni tó bá ti fẹ́ aburú fún ilẹ̀ yorùbá it's better kẹ́ sọ tọrọ lásìkò because there are many consequences tó lè mú pé ẹ jẹ́wọ́ ẹ sọ tọrọ jáde tó lè gba ẹ̀yìn ẹ̀ yọ tamẹ́ríkà bá rí i pé kéèsì yẹn ó dé amẹ́ríkà padà wá dìtẹ́tì pé a whole Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ọ̀pá irọ́ ẹ̀mọye àìmọye kéèsì irọ́ tí Amẹ́ríkà ní lọ́wọ́ nípa ọmọ Nàìjíríà tọ́mọ́ tó wá dì tẹ́tí pé ẹ̀yin fún ara yín náà tó wọ́n á pa irọ́ gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ojú wo ló fi máa wo àwọn Nigerians a lè pe àbájọ ah, nígbà tó yẹ pé àwọn olórí wọn náà ń parọ́ báwo làwọn ọmọ ẹ̀yìn ò ṣe ní parọ́ ààrẹ alpha I am just preaching, no. Oh. I don't know. Many people may not like what I am saying. Many people will say, ah, Yorùbá wuyì, alábọ̀dé ni ẹ́, ó fẹ́ gbàbọ̀dé ni. I am not going to gbàbọ̀dé. But I just want ìrẹ́pọ̀, unity láàrin àwọn ọmọ Yorùbá because ogumbo. ń bọ̀. Ọlọ́run nìkan ló So I dẹ̀ gbọ́dọ̀ wà in divide. We must be in unity. Ṣùgbọ́n létà fi tomo èrì ló máa wò. Gbogbo àwọn tí wọ́n ń gbé gbogbo àwọn tó ń pera wọn ní àjẹ one àjẹ two àjẹ three tí wọ́n mú gbálẹ̀ bọ́ta <laughs> bọ́sẹ̀ onígbálẹ̀ <laughs> ààrẹ bọ́sẹ̀ onígbálẹ̀ will not go to court with you tó bá dẹ̀ go to court with you kò ní kò ní pẹ̀lú yín lọ sínú kíní tó máa àpótí tó máa ṣe my lord nínú ẹ̀yẹn wọn bí da kò ní wọnú ẹ̀ pẹ̀lú yín including owó tí wọ́n ní kan sàn yìí ṣé bọ́sẹ̀ máa dáwó tó bá tiẹ̀ wá dáwó reputation yín ń kọ́ after some years Nisin. gbàgbára egungun tó wà lára mi àti ìyẹn kò ní sí mọ́ àwọn ọmọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ lágbájá ni tó para ọmọ lágbájá tó dẹ̀ tó ń dúró títí dé tó pò fi dọ̀rọ̀ on on on on on on kẹ̀ nínú sí ni ó ń kẹ̀ ni nígbà tẹ́mi sọ fún yín pé ẹ jáde ẹ retract ẹ táwọn èèyàn kọ̀ọ̀kan náà bọ́ta pé ààrẹ ẹ bọ́ta kẹ retract ẹ tẹ bá bọ́ta pẹ̀pẹ́ ẹmọ ẹ báyìí báyìí ni àwọn ló gbé mi Sunday àbúrò ẹkùn mọ̀jì máa ń pè láàbúrò òun náà kò gíyé pé ní àwọn bàbá wa àwọn bàbá wa Sunday àbúrò mi má bínú àwọn ló gbé mi ṣìkèna lọ́rọ̀ bá parí ló bá finish ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀ ṣe kékeré báyìí láti máa pa ẹ̀ka ìrókò tó bá dàgbà tán olúwérè máa gbẹbọ ààrẹ olúwérè ti bèrè ẹbọ nísìnyí àbẹ́ ẹ̀rí pé olúwerè ti bèrè ẹbọ ẹ̀ka àrókò tẹ̀ pa lásìkò olúwerè ti bèrè ẹbọ ní báyìí nísìn ẹ kàn retract lásán làwa sọ ẹ wo condition tó gbé kalẹ̀ ẹ máa lọ sí inú newspaper five newspaper <laughs> ẹ máa lọ sanwó àwọn yìí ò ní publish ẹ lọ́fẹ̀ẹ́ o and again ààrẹ <laughs> àwọn tí wọ́n ti ra pépà yẹn sílé nígbà tẹ̀sán tẹ̀sán ńkọ́ so kàtẹ́gbẹ́yìn sẹ́gbẹ̀ẹ́ kan àwọn newspaper yẹn wọ́n ní publish ẹ̀ fún yín lọ́fẹ̀ẹ́ o ẹ tún máa sanwó ń bẹ̀ yẹn náà bì how do you face them and tell them pé mo parọ́ ni sáà tí ní kẹ́ ṣe láwàdà kó dẹ̀ tán lọ́wọ́ kan that's why you see me i laugh you laugh too much you get too much problem ti ẹ nìyẹn mi ń jẹ́ kẹ́ni tí fún mi ní hypertension ṣòro tó wà ní ẹ wá tún mú tí ẹ eh, wọ́n dókítà òun yín ni àwọn ní spirit ẹ̀yin tẹ́ ń wò mí ṣe bílípà àrẹ̀mà àrẹ̀mà lọ ṣe ṣáà máa ṣe wọ́n lọ sí ní newspaper either ẹ lọ ẹ lọ wọ́n máa ṣe court case and judgment might or wọ́n lè give judgment in your in your as Yeah. Eh? gbogbo àwọn dáadáa tó ń bọ̀ tà yẹn gbogbo àwọn tí wọ́n ń gbé oògùn gbogbo àwọn tí wọ́n torí wọ́n tí wọ́n ń sàsí ọmọ Yorùbá because we all know they try in many ways it's so shameful ará Amẹ́ríkà bá wa gbọ́ pé ẹ ṣe báyìí ṣé dàgbẹ́ máa ń travel wá sí Amẹ́ríkà náà ṣé kò lè affect ṣá ṣé kò lè affect èmi ń béèrè ni o. America àtàwọn other countries ten travel lọ ṣáà kan lè padà lọ lọ́jọ́ iwájú pé abanilórúkọ jẹ́ nìyí tọ́jọ́ báyọ̀ lórúkọ jẹ́ fẹ́ pààyàn ni going to the extent of Chief Bọ́lá Ìgè ọ̀yẹ́ pọ̀ o ah going to the extent of president the sitting president of Nigeria in 2021 tẹ́ sọ̀rọ̀ yìí you never know wípé Bola Ahmed Tinubu will become president of Nigeria in 2023. Now he's now the president of Nigeria. COS of Lagos State Governor, to the governor of Lagos State, Mr. Ayinde, not COS of Lagos State. You, you, you never knew they will be in that position. If Sunday Adé Yẹmọ Ìgbòho Òòṣà, ẹ mọ̀ pé wọ́n wà ní position tó wà nísìn, tí àwọn ìwà máa dìde wípé, ah, kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ẹ ẹ mọ̀ pé yorùbá nation ó máa gẹ̀gẹ̀ digẹ̀ tó báyìí nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn Ààrẹ Ọ̀nà Kakanfò this is just uh, my own piece of advice to you tó tẹ́ bá mọ̀ ni ẹ ẹ ní sọ ó yẹ lẹ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọlọ ni pé kí lè bọ́ síta gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń gbé wo tí wọ́n ń ṣàṣàṣì tí wọ́n ń ṣépè fáwọn èèyàn tí wọ́n rẹ́dì láti pa àwọn èèyàn táwọn ọba bẹ̀rẹ̀ sí ní da fídíò wọn síta ààrẹ ọ̀nà kákàǹfò tí àwọn foreign countries tẹ́ ti ń bọ́ọ̀lẹ̀ tẹ́ gbé ọ̀pá yín dání báyìí pẹ̀lú aṣọ white white yín táwọn òyìnbó ń rẹ́rìn tán love culture wa àti àṣà ààrẹ ọ̀nà kẹ́kẹ́ ń fò ààrẹ ọ̀nà kẹ́kẹ́ ń fò ìbẹ́gẹ́ ní ẹ̀dẹ́mùsà ààrẹ ọ̀nà kẹ́kẹ́ ń fò tẹ bá wá ń sọ̀rọ̀ lọ́la tí wọ́n ṣe báyìí he is a liar you, you heard about um, Sunday Igboho I think Sunday Igboho Papa, bàbá ẹ máa cut soap fún mi Ọlọ́run kí n tó wá sórí soap tí ẹ má yẹ kí ẹ má yẹ kí n wà distracted Ààrẹ Ọ̀nà Kakanfò what will you do nígbà tẹ bá ń sọ̀rọ̀ tó máa ń yín mú sí pé onírọ̀ ló parọ́ jù kú lọ ṣe ló parọ́ mọ́ Sunday Igboho nígbà kan what if táwọn kan tó bá tó wá lọ ń wá àwọn nǹkan míì jáde ẹ mọ̀ many voices yín ló wà ńlẹ̀ táwọn èèyàn sọ pé àwọn máa gbé Ani àníkẹ́ panú ilé kó tó di po ó fẹ̀ lójú àmọ́ yín bọ́tà wọ́n ń gbèwò jáde sasi ń sá sí àwọn èèyàn àpáti pé èwo tí wọ́n ni jáde níta gbangba wọ́n tún ń sá sí àwọn èèyàn ní kọ́nà gbàtẹ́ bá pa gbọmọ Yorùbá tán ta lè fẹ́ jẹ ààrẹ lé lórí àwọn ọmọ yín tó yẹ kí wọ́n pẹ̀tù sí ìpè ìwo àṣàṣì burúkú ni wọ́n ń ṣe ní gbangba àti ní kọ́nà wọ́n ń sa ohun tí ò dá sínú afẹ́fẹ́ wọ́n ń sa nǹkan burúkú burúkú. And you think that will not come out? Mashi. Well, I'm a Yoruba woman and I'm proud to be a Yoruba woman. And I will always be proud to be a Yoruba woman ọmọ yorùbá ni mi yorùbá nation ni mo fẹ́ and yorùbá nation is not going back olóyè sunday gbowó ṣá àdìsọ ọmọ aládìkún ọmọ gbowó wọn rẹ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ìkan gbé ìkan tẹ̀ ìkan yòókù làwọn bàbá yín fi ń ṣọmọ aráyé lóore ọmọ aládìkún ọmọ ládé ládé ládé aládìkún aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin You are just an exceptional someone. I think you are one of the ẹyinjú Elédùmarè. marry. wá rí i pé gbogbo ọ̀nà tó bá ti sà sí Sunday Igboho, ó máa ń di àlùbáríkà fún ni. You know why I said this? To go olóyè Sunday Igboho báyìí nísìn. Àwọn tí wọn ò mọ Sunday Igboho tẹ́lẹ̀ tí bá Gani Adams bá retract ọ̀rọ̀ yìí wọn padà mọ Sunday Igboho sí àwọn funfun tó ti pọ wọn ti ń pọ́n Ìbà Gani Adams lé dáadáa wọn padà rí i pé Ìbà Gani Adams pọ gọmẹnì kan tó ń jẹ́ Sunday Igboho òkìkí á tún wá kàn sí òkìkí tí mo ní yóò tó Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè ọ̀pá níyàn ọ̀pá níyàn ọ̀pá bọ́lá igé ọ̀pá bọ́lá igé ó gbowó lọ́wọ́ Tinubu ó gbowó lọ́wọ́ Tinubu ó ṣe gbá òṣàwò òkìkí tí mo ní ìyí ètò Èdùmàrè bá ń mí sí Èdùmà now they will now know Sunday Igboho mo lérò pé àdúrà tí ìyá ṣe fún olóyè kó tó jáde láyé àbí bàbá àwọn lọ́wọ́ kọ́ ṣe because ìyá wọn wà láyé gbà tí ó ṣẹlẹ̀ láyé Buhari ó ní wípé <laughs> ipa tó má ti ń pa òsè ara ló máa fi máa san lórí Sunday Igboho I think àdúrà táwọn bàbá yín àtìyá yín ṣe fún yín nìyẹn torí ipa tó ń pòsè báyìí sí ó ti fẹ́ sanra o táàrẹ̀ ò bá túnbọ̀ ta retract ẹ̀ ẹ fẹ́ gbọ́ service provider tún gbé jáde Yorùbá Wuyi lórúkọ mi Yorùbá Wuyi ni mo ń jẹ́ in case you are seeing me for the first time I am the one and only Akalolo of Yorùbá Nation adáwọn ilẹ̀ yorùbá ọmọ jọ ọmọ lọ yorùbá èyí tí ò pé méjì abẹni ọmọ ò ṣe pààrọ̀ tó máa pààrọ̀ abẹni máa déwájú federal government tó máa tó wá sáìn ẹ̀ adéwájú elédùnmarè ẹ̀dẹ̀ pé èèyàn kí n rí elédùnmarè lójú lásán alùpàá bàbá gọ́dọ̀ lọ ṣàlàyé fún un pé òun fẹ́ pààrọ̀ abẹni o that is akuto ninety nine times ninety nine times if you have not subscribed to my youtube channel what are you waiting for just click on your uh, subscribe button notification bell yín ẹ tẹ tap tap send wà ń bẹ láti send owó sí nàìjíríà ẹ promo code mi abiola tts A A B I O L T T S tap tap send is T A tap tap send láti send owó across to nigeria à ń ṣe yemen à ń ṣe pound à ń ṣe euro à ń ṣe dollar tẹ bá forúkọ mi sí abiola tts ẹ gba ten dollar ní ọ̀fẹ́ ẹni owó tẹ bá ṣe trust me and bówó ṣe lọlẹ̀ tó over one thousand plus làwọn over one thousand two hundred and some eighty làwọn ṣe ń ṣe owó o PR organic tẹ́fẹ́ kójú máa dán kẹ́ máa ṣáìn kẹ́ máa fẹ́jọ kẹ́ máa sílẹ̀ kẹjọ ẹ kàn sí PR organic lórí plus two three four eight one five six one five eight five five zero plus two three four eight one five six one five eight five five zero nàìjíríà náà wà ṣùgbọ́n máa deliver worldwide fún yín ni ẹ sọ fún wọn ẹ fẹ́ máa dán ẹ fẹ́ máa flẹ́ńjọ ẹ fẹ́ máa sẹ́lẹ́ńkẹ́jọ ẹ fẹ́ máa parí yorùbá wuyì wọn wà lórí facebook náà wọn wà lórí tiktok Wuyì ni mo jẹ́ lórí TikTok ẹ follow mi àjọ máa kó máa lọ dé ààrẹ alpha how market Ọlọ́run kí lẹ̀yin rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ bá mi kọ sí comment section ṣé ká lọ sí court ṣé ká rẹ lọ retract nǹkan tí wọ́n sọ ṣáàrẹ máa retract ẹ sá ṣáàrẹ máa ṣe ṣá tán bá ṣe what next ṣó yẹ kọmọ Yorùbá ká má bára wa jà ṣá tá bá ń bára wa jà whatness pẹ̀lú ogun tó wà àwọn ajúwa tó ń bọ̀ yìí kó lọ́ọ́ má jẹ́ ká arógun torí èmi ò fẹ́ ogun nígbà táwọn yìí bò bá dúró ní unity táwọn common enemy wà táwọn náà dúró ní unity wọ́n ní united we stand divided we fall kó lọ́ọ́ má jẹ́ kílẹ̀ yorùbá fall ni o dawari sí ẹwà because comment section yorùbá nation no going back we no dey go back you mm. see you my next show thank you.